rèé tí a ń dàgbà pẹ́sẹ̀ tí a ká wá sí abẹ́rẹ́ ìṣọ́ àti àbò ọlọ́run. ọlọ́run sì ní fún kábọ́lá àǹfààní láti fún pàdé ara wa nírọ̀lẹ́ òní ọ̀pọ̀ lè fún ọlọ́run owó. ẹgbẹ́ mi ń ṣe wa alábíbọ̀ lọ́nà ń fi àwọn ìdánilẹ́kọ̀ọ́ ní ìlú. ọ̀sẹ̀ tó lọ ní lágbájára ọ̀sẹ̀ tó yìí ìbánisọ̀rọ̀ náà ní àtúnṣe. àkọlé ìdánilẹ́kọ̀ọ́ tó yìí lórí èyí tó tóbi jùlọ nínú ẹ̀jẹ̀ ìkẹ́dàdá ìyẹn àṣẹ ìkọ̀ọ̀dà ìmọ̀lódé mọ́lọ́dún níbi ìyẹn. àwọn tá a fẹ́ ló ti àgbéyẹ̀wò rẹ̀ bẹ́ẹ̀. Èkìní ti jẹ́ àṣírí? Lẹ́yìn ìdábà màkàn, kí ni ìdí pàtàkì tó jẹ́ pé ọ̀rọ̀ nípa àṣírí kù fẹ́ pẹ̀lú rẹ̀ sí? Àlùbẹ́lẹ̀ náà ló ní fúnlẹ̀ ìdájọ́ Ini dikatakan menjadi dikatakan menjadi Karena itu oleh asyiri ia ini ini adalah ini ini ada kiri ada siapa juga ini adalah ini Ejabe láti rí ìgbéyàwó àkọ́kọ́. Ó ti jẹ́ àṣírí òkú báwọn afá àdúgbò ṣe sùúrù ó tẹ̀lé pé yóò bá báwọn ti máa fi ṣe wípé ìṣe ẹ̀rọ ti ọlọ́run gbà. ṣùgbọ́n lọ́dọ̀ àwọn afá ó ti jẹ́ àṣírí kù ọkẹ́nu ọkọ̀ ju ṣíṣe ẹ̀rọ tó náà wọ́n ń bá ṣe lọ. kí ونعم شريك له بربوبيته وحريته الشريك يريكي nínú ọ̀nà tó bá lọ́nà níbi nínú ajọ́ tẹ̀sán ẹni tí yóò máa ṣe lọ́rùn tó kọ́ máa jẹ́ tẹ̀sán ọ̀gá mi tí yóò máa ṣe kọ́ lọ́rùn tó kọ́ máa jẹ́ tẹ̀sán ọ̀gá mi. yẹ́rù ìyẹ́rù nípa jíjẹ́ olúwa kí ìgboro kọ́lọ̀ lábalábẹ́. Bàbá ń sọ nípa àrùn òníyà. Ọlọ́run nìkan ló dá ẹ̀ dáadáa. Omi ń dá lóde jíjẹ àti mímu. Omi ń rọ̀jò. Omi ń gbé ní dání. Omi ń pani wálẹ̀. Ọlọ́run ìfẹ́ méjì níbi àwọn ìdílé àkàálẹ̀ yìí ìyẹn kẹ́nìkan ò lè mú àgbẹ̀tí fọ́tọ̀ tó ti yọ̀ǹda bẹ́ẹ̀ ẹnìkan ò lè dáadáa fúnra rẹ̀ àkọ́jọ́ pé ọba ló ti gbọ̀gà ó ti lò ọwọ́lé ìṣe ọmọ náà ó ti lò ọgọ́rẹ́lẹ̀ ìdílé ọ̀rọ̀ náà ṣe ṣùgbọ́n ọlọ́wọ́n ta àbọ̀kù òun àti ń èyí tó máa ń sọ nípa àṣírí kù bẹ́ẹ̀ yóò bá wọ́n ní ẹ̀kọ́ títí tọ́nà ṣùgbọ́n lọ́dọ̀ àwọn àpá bí àwọn ìṣẹ̀lẹ̀ yìí ti gbà ìlú ọ̀rọ̀ mọ́lá yẹ́rọ ìyá sí ọ̀rọ̀ ìyá ní ìlú tó ti sọ̀rọ̀ àti níbi nígbàgbọ́ nípa àwọn tí ń ṣẹlẹ̀ láyé fíyàn tó lérò pé ẹlòmí ẹ̀ka tó lè fà yìí kọ́nà mi ò ti ẹ̀yẹ ń fi ìyàwó àtẹ àwọn sọ́ọ̀tù ìdáná yìí àwọn fótó yìí àwọn fótó yìí lẹ́yìn tó pé wọ́n ní bàbá fáwọn lẹ́yìn àwọn ní àti olóṣù ní àyè àyè láti mú ẹgbẹ́ ìgbàgbọ́ àwọn oníṣòwò eléyìí náà lábẹ́ ṣe é wọ̀ òmìnira. sábà tó nípa agbára wa sọ̀rọ̀ lónìí. ó ṣe pàtàkì láti máa sọ ní gbogbo nípa rẹ̀ lọ́pọ̀lọpọ̀ àsìkò lọ́pọ̀lọpọ̀ ọ̀gá. ìpínlẹ̀ pé sábà sọ nípa ṣíríkù bí ìtẹ̀sí ọ̀lẹ́ náà lókè ọ̀rọ̀ nìyí. ẹ̀ ń bá mọ̀rọ̀ lórí ọlọ́run. ìwé ẹni báwọn ó ti ṣe ọlọ́run ọba ọba àjẹ́dàá ó ti fi wé ìkan náà lọ ló ń bẹ̀rẹ̀. ní ìlú ìdè pé gbogbo ẹ̀sẹ̀ pátá ọlọ́run lè dá ẹ̀jẹ̀ yẹn wọ́n tẹ̀yìn wọn tẹ̀lé sọ́nà tẹ̀yìn wọn lọ fún ọlọ́run lébi tó kù bí ìwọ̀n bá tún bá tẹ̀ jáde láyé ọ̀la ẹ̀jẹ̀ ní àkókò àgbẹ̀yìn òkúta. gbogbo ẹni bá fún ọlọ́run ìyá ẹni rẹ̀ ká bọ́ lórí kúmọ̀lù kúmọ̀lù ní ìgbẹ́ ẹni ó gbà wípé eléyìí ọ̀nà náà kò sí ìtọ́fẹ́ tó gbà rárá níwájú ọ̀rẹ́ rẹ̀. ẹlẹ́ẹ̀kejì ló ti pé sábà ń sọ nípa àbòrí àbòrí tí oríṣi mẹ́ta omi ilẹ̀ ìyẹn lè fọ ọlọ́run sí ìyẹn lè fọ ní ara ẹ̀yìn ìyẹn lè fọ ní. ọmọ ẹlẹ́yìn èyí lè ṣe àkókò rẹ̀. ètò máa ń tóbi jùlọ àbò sí orí ìlú ọlọ́run. ìbọn náà ti di pé ọlọ́run lọ dà ọ. olówó ọmọ afẹ́ láti di àyè yìí. olóko ti ní tó fi ẹni tó fi lílọ òkè lílọ lílọ ti yìí fọwọ́ yẹ kọ́ ọmọ ẹjọ́ ti kọ́mọ wá jọ́sìn pẹ̀lú mi ó ti di àbùkù mi. ló ti jẹ́ pé àlejò ọlọ́run ìdàgbàdéyà nínú àwọn ọ̀rọ̀ márùn-ún èyí tó bá ń kọ́ máa bàjẹ́ ìṣòro yìí lọ lára ẹni pé mo ń wáyé nítorá kó lè wọlé mi. ìmọ̀lù wọn náà ní ìjọ. àfijọ́ rẹ̀ léwu ní ìgbà tí yàn bá ra mọ́tò ẹ̀dẹ́ ìdúró nínú nígbà tí àbára yọ ìgbà ìwọ ẹrù yìí kò ní bẹ̀rẹ̀ láti rí ṣe ṣe mí ti tẹ́lẹ̀ ọba rẹ̀ kọ́ ló jẹ wọ́n tọ́ba tó máa ń kéré oko ọ̀wá kó fún ọ̀gá rẹ̀ ẹ̀yẹlẹ́ni ní kó ilé yìí ó di ọ̀gá rẹ̀ bẹ́ẹ̀ náà ní ẹ̀kọ́ pé jẹ́ àbò tọ́ba ní ẹ̀kọ́ náà ilé kí n sọ fọmọ rẹ pé ìyá mẹjà ìyá ọmọ rẹ fi kéré yìí mẹjì mo rò fún ọlọ́run bá ní ìjọ ìṣòro ìṣe bẹ́ẹ̀ èèyàn ṣe lè ka lọ́jọ́ ìṣòro ìmọ̀rò fún ọlọ́run ní ìjọ ìṣòro ìmọ̀ ti ẹ̀rọ sí ọlọ́run àpò ìtókò ní ìkọ̀ ní ìṣe. Bàbá ń sọ nípa àpò yìí lọ́dọ̀ àwọn lọ́dọ̀ wá

olóòtú àmà rí olóòtú àmà ńkọ́ lílọ bíbọ̀ wa pẹ̀lú agbára ọlọ́run. Bàbá akọ́lọ́wọ́ bá ń sílẹ̀ táà máa gbọ́sìn fún àti àìsí tọ́lọ̀. Lọ́rẹ̀ náà kẹ́lẹ́ wípé ànàmọ́ ọ̀tàhàlà àfùkárọ̀. Ọlọ́run fún anírò láàyè kọ́ pọ̀ nínú àlùkò hàn. Ó ní gbogbo ẹ̀kẹ́ lálé tẹ̀ kó dàbí èyí ò bá òun ìyá lóyún mi àfẹ́fẹ́ lórí ìjọba ọ̀sán mi. nínú sọ́dọ̀tò mẹ́rin nínú sọ́dọ̀tò mẹ́rin yíyá ànábì yẹn ń ká gangan jésù ọ̀n kọ́ náà ní ẹlẹ́yìn rẹ̀ pé ẹ̀yọ́ ẹlẹ́yìn mi ẹ̀ má ti mọ̀ lọ́kọ́ náà ní ìjọba ìnáwó máa ń yẹ kiri kiri torí pé ń ká ìdí ìjọba ọ̀sán ẹ̀ka mọ̀rù fún ọlọ́run níbi ìjọsìn ọkọ̀ bí hàrọ̀mù ọ̀hún àlejò ìjànà ìjọ ìbáwò wíwọ àlùjánà ọlọ́run ṣe lè wọ̀ fún ẹni tí ọ̀gá wá àlùjánà wọ̀ ilé méjì péré lọ́wọ́n bá kọ́ fẹ́ dà yìí máa kéèyàn ọwọ́ náà bàbá ẹni tó lọ́ba tó wá ṣe wíwọ lè wọ̀ kò dájú ìnira lè gbogbo alágbègbè pátá ń ò yàn lẹ́yìn kan tí ó sí tí ó ràn lọ́wọ́ tí ó gbà wọ́n lẹ̀ tí ó bá wọn wájú ọlọ́run wá tó lẹ̀. àyà yìí àárín ní ìtọ́jú nàìjíríà kò wá ní orí kan tó. lẹ́nu àdìsá àtúkọ̀dọ̀ sọ nípa àkọlé yìí pé ànàkìrìkà yóò ṣe tẹ̀lé àlàmà. lọ́sẹ̀ ìbáṣẹ̀ ló ń tẹ̀wọ́ lọ́nà báyìí gbogbo ìjọba ní ẹ̀sìn pátá lọ́nà ló báyìí. ájúté yẹn ṣe ó bàjẹ́ àwẹ̀ tí yẹn gbà ó bàjẹ́ gbogbo òru tí yẹn ti ń pátá gbogbo ló ti bàjẹ́ yẹn kí yìí ò ti mọ́ lórí rẹ̀. nínú ayé hàn mí. àwọn ànábì ọlọ́run dáadáa ọlọ́run ọmọ báwọn ti ṣeré kù báwọn ṣeré. nínú sábẹ̀dà náà ìgbà tó náà bá sọ fún ànábì ìwádà nípa àwọn ànábì ọlọ́run àtàwọn òṣìṣẹ́ ọlọ́run ń sọ. ọlọ́run pálákẹ́ lẹ́yìn rẹ̀ bákan náà gbogbo wa wà àti tó أولئك الذين هداهم الله فبهداهم مهتدين متفق قوم ọlọ́run ṣe àmì ìlànà tí a rìn ojú ọ̀nà tí a tọ̀ ọ̀nà màá ọwọ́ wa ní sọ̀rọ̀ pé wà á máa mọ̀rọ̀ fún mọ́lọ̀ nínú ìjọba rẹ̀ fọlọ́run táwọn ولو أشركوا لحق عن مقام يعني لو كنت تدعي قتل لا يمين فمن كيف عن النبي صلى الله عليه وسلم فمن ولقد أوحى ولقد أوحي إليه وإلى النبي صلى الله عليه وسلم لئن أشركت الله wáyé ó ti wá bá wà lẹ́yìn. bí ọ̀nà tí ọ̀yẹ̀ tí ọ̀rọ̀ náà ti ó ti dé láwọn ọ̀nà ìjọba tó ti ń wáyé rẹ̀. wọ́n á bá àkókò lọ sí ìjọ ti ọrùn lọ́nà olùkọ́ lọ́nà rẹ̀. nàìjíríà àjọyọ̀ ṣà kó o bá lọ ọ̀sẹ̀ tọ́tọ́lọ̀ kó o bá lọ mọ́rọ̀ kó mọ́tò níbi ìjọsìn lẹ́yìn àkọ́kọ́ ولا تكونن من المخاطرين وبعدين انا بقول وإذا كان هناك يقول كل في جلده أبدا يقول حتى يقام حياته على لوح الوجه yàtọ̀ sílẹ̀ yẹn ti pé tá a bá ń sọ nípa àwọn ọ̀rẹ́ ọ̀sẹ̀ kì í ṣe dàgbà dá oríṣiríṣi méjì ìpínlẹ̀ bẹ́ẹ̀. àwọn ẹ̀jẹ̀ ńláńlá ń bẹ àwọn ẹ̀jẹ̀ ilé ìgbìmọ̀ tọ́ba bá ń pẹ́ nípa àwọn ẹ̀jẹ̀ ńláńlá àwọn náà tó lágbára jù èyí tó tóbi jù nínú ẹ̀jẹ̀ nínú èyí tí àwọn wọ́n náà bá fọ́tò ń bá wọn ìṣẹ́ ìgbóró àti àwọn èso méjì kan lọ. Ìmọ̀ ń pa ẹ̀dá lórí àmẹ́kì Wọ́n lè wà máa wúna ya rọ̀sọ̀rọ̀ mọ́. Àwọn tàbí wá ní àwọn ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ tó sì di Èyí sáà ìlú. sọ nípa àwọn ẹ̀sẹ̀ tó tóbi. lára àwọn olùkọ́ọ̀lù mo ti kọ́ sí pé mo lè káàdì kí ló dé bí ìwọ ṣe ní ìparun abájọ́ ń sọ nípa ákíbárò ìgbàgbá yìí àwọn ẹ̀jẹ̀ tó tóbi jù lọ èyí tó wà nàbà wán ọ̀nìlé àti àbúrò àkìrẹ́tà ọgbà yìí kò wá ó lè jẹ́ náà lọ́kọ́ lọ́nà lọ́wọ́ àwọn olùkọ́ náà tó gbé kí n sàlàyé tó yí nípa àwọn ẹ̀sẹ̀ tó tóbi tó tóbi tó tóbi tó tóbi àwọn tàbí ní bẹ́ẹ̀ láyà rọ̀ tó lọ sàlàyé rẹ̀ fún wa ní ìjẹ́ lọ. Níta afẹ́ nà tàbí tẹ̀lé ọkọ̀ àjẹrí náà nì. Ìgbàlè ní wọ́n kọjá tó lọ àṣẹ ìgbà ìmú ìkọlọ̀ mi ìmọ̀ ìjẹ́bọ̀ sọ́mọ̀. Lẹ́yìn náà, àkókò pẹ̀lú àlejò yìí ìṣẹ̀lẹ̀ àjẹbàbà. Ètò ìkẹta شهادة الظلم وقول الظلم دليل يرد معه لا لا إنسان يقول ويلقى منك lára pàtàkì àkọlé ìlú pé ànàlì mùsùlùmí bá àlálù dá ẹ bá mọ̀rọ̀ kó má lọ nínú ìjọsìn báyìí tí a ti ń lo tẹ̀lé àti tí èyí kò tó èyí kò tó láti ọyá ti ní ilé ìwé torí kò jíjẹ náà bá sọ́nà bá wà ní ìwà sọ́nà pẹ̀lú òye àtúkọ́ ìlànà ìlànà àtàyà gbogbo ìlànà ọlọ́run pa mí láti ẹni ó ní kí n òwúrọ̀ àwọn èèyàn ṣẹ̀ṣẹ̀ tó bá lè lógun kí n bá wọn jàmọ́ kí n tó ti máa àtàyẹ̀ṣẹ̀ àdéhùn àtàyẹ̀ṣẹ̀ lọ́wọ́. tí wọ́n sì ní ìgbàgbọ́ pé òtẹ́lì kẹta tá a jọ ní ìmúlò yòòrò lọ́wọ́. wàyí dà kọlu wa sábàjẹ́ bí a sọ pé lọ sọ dáhùn ìlà sọ ẹ̀jẹ̀ wọn àgbọ̀dọ̀ lọ́wọ́. gbólóhùn tí wọn jáde lánàá lẹ́nu wọn ti fi sọ ara wọn wọn ti fi dáàbò bo ẹ̀mí ara wọn olùdábà wọn. àmúwádà wọn dúkìá wọn yẹ̀rọ gbọ́dọ̀ ìlànà àti ìlànà àti ìlànà ìlànà ẹ̀fẹ́ ìlànà ni pé náà bá gbọ́nà náà bá ọba tó ti o ọkàn wọn lẹ́kọ̀ọ́ láti ọkọ̀ kọlọba láti lẹsẹlẹ àwọn ìlà rẹ ìdílé olùkí náà bá rẹ lẹsẹlẹ ìlà rẹ àbí ìyẹn yá sí ọjà ìkọlá náà wọn bá rẹ ẹjẹ rẹ. ìdílé náà àti pàtàkì ni pé àmì ìṣẹ́ríkà ẹ̀ ń bá ń bọ́ olùkúmọ́ lòun níbi ìjọba ìṣàlá àmìlá. báyìí pẹ̀lú kí ti ń lo ìṣẹ̀lẹ̀ àmì ìdílé pa ẹ̀kọ́ wọ́n ní àmúwá dúkìá rẹ̀ bí yàrá sọ ọkọ rẹ̀ ní ẹ̀ńtẹ́tẹ̀ ilé rẹ̀ ní kékeré. Ìdílé dára sí i. Yàtọ̀ sílẹ̀ yìí, ọlọ́run sọ pé bá gbọ́dọ̀ lò fèrè dé yìí, láyé kò tẹ̀sí ìṣòro wọn. Ibi tẹ́ ẹ bá káwọn ọ̀jẹ̀ bọ́ mọ́, ibi tẹ́ bá káwọn kìkìrì mọ́, ibi tẹ́ bá káwọn tí a ń mú orúkọ lọ sí ibi tẹ́ bá káwọn ìṣẹ̀lẹ̀ pamọ́. pàtàkì tá a fi mára wá sọ̀rọ̀ nípa ìgbẹ́jẹ́ ẹ̀gbọ́n. bàbá ìbílẹ̀ lọ́kọ́ yé mi kọ́lọ̀ ní kúrò ní ìyá wọn. nínú sí àwọn àgbẹ̀wá kò ká sí wọn ni àǹbára kúrò hànà ànàlẹ́ kọ́sìlẹ̀ ìwọ̀kọ́lù wọn ni àǹbára àyíyọ́ ìdí pàtàkì yorùbá ọlọ́run kọ́lọ̀ ń fi dá ìdá láti mọ̀ àwọn bá ti. yorùbá ọlọ́run tó fi dá ìdá ó sì fi ń pa wọn láti òde àníyàn ọ̀rọ̀ kàbí àtúmọ̀ yìí káàdì ìmọ̀ ọlọ́run káàmà pẹ̀lú àwọn ọkọ rẹ̀ káàmà pẹ̀lú àwọn ìròyìn rẹ̀ wà yíyàn báyà wà àdáwò láyé káàdì ìmọ̀ ọlọ́run ló ti pẹ̀lú ọlọ́run lẹ́yìn ọ̀pẹ lórí nǹkan bí ẹ̀rọ àkùnrin ẹ̀sìn ẹ̀kẹ́tẹ́ ó wá sí ẹnìkan náà wọn tàbí kókó sẹ́yìn ìyẹn mọ̀ náà tó ti dàgbà lọ. Ànábì wá ní ìyàwó náà ìdá náà ó lọ ẹjọ́ mo jẹ́ pẹ̀lú ìgbìlẹ̀ yìí kò jọ lọ. Ànábì wọn wá ní ilé ìlú ní àtẹ́lẹ̀ ìlú ìhàbọ̀ lọ́wọ́ ìlànà ìjọ ọ̀nà bàbá tẹ̀ ń tọ́jú ojúṣe wa yìí ǹjẹ́ ọ̀nà tọ́nà ọ̀bọ̀ fi kàn wọ́n lẹ́kàn látàrí bá ti ẹ̀kọ́ wa mọ́. tàbí ní olùsù àmọ́wò àtúrò ní adáni yìí lọ́nà nítorí orí ìbéèrè báyìí. ń wọ̀ ṣùgbọ́n kí n mọ ọlọ́run náà èsì pamọ́ kò sì jẹ́ àníbi wa kò pé káfíńmọ́ ìhàlẹ̀ ìdáde àyàn ojúṣe ẹnì kọ̀ọ̀kan wa sọ́nà ọ̀rọ̀ ẹ̀yẹ ẹnì kọ̀ọ̀kan sọ́yẹ ká ti bọ́lá mi pé ká máa ti lọ́wọ́. lẹ́yìn ní mọ́rọ̀ tó mọ́nà òun ti di gbẹ̀rẹ̀ lára ní. wàá kó lẹ́nu káàdì àmọ̀ lọ nítorí wọn fi wá ọ̀sán fún wa padà ní pé àlà yọ̀ á sí ibà nílà yìí ṣe kúrò ìṣe ẹ̀ bá kú tí ọ̀sẹ̀ lọ sọ́nà tí ọ̀fà nìkan kan ní ìmọ̀lọ́run ètò pé ń bọ̀ bá délé ó tún láwọn àbọ̀ tẹ́tẹ́ ń ti bẹ̀rẹ̀ ó láwọn àyájọ́ ó láwọn ọkọ̀ ó láwọn ìyá kan tó fẹ́ pé ètò máa ń júbà ó láwọn òògùn kan tó tún gbójúlé tí òògùn gbójúlé yìí ilé òjijì ọlọ́run irú òdùnnú lálẹ́ yìí àfọlẹ́ ọgbà ṣẹlẹ̀ náà ti di ìjọba wù ìgbọ̀ ìgbọ̀ ìjọba ń gbé ìdánilẹ́sẹ̀ lẹ́yìn ìjọba ìjọba tọ́lọ̀ ọ̀rọ̀ ní ti yẹ̀wò sí ìgbọ̀ ànámìká láti gbà ṣe ọ̀rọ̀ rẹ̀ nítorí ìlú ọkọ̀ bá ọba sọ fún wọn lọ́ọ̀ gbàrà lé wọ́n máa dá ìtẹ̀lọ́jú dáa àti àmì òkè ìbára ìlú ọmọ sọ àwa ti wá mọ ìgbà mọ àá tó ti ká àkọjá ìlà ní ọwọ́ àbùkù àwọn ènìyàn tó ti tọ́ àwọn ènìyàn tó ti tọ́ báyìí kàkà báyìí kàkà ti tọ́ bí ìfẹ́ fa ìgbìmọ̀ tí má bàa ti tẹ̀lé lẹ́sẹ̀ ìfẹ́ ìtọ́. èyí tí a bá ń sọ nípa àṣírí kù. عمن كان يقيم الحياة للجميع ويحمد الله في àwọn ọ̀nà tí àṣírí kò sí ohun ní ìtọ́ka tí màá lọ́dọ̀ wà ní wípé ẹ̀ka tó kùtà sí wọn lé níta kó lè lórí eléyìí nìkan lẹ́kọ̀ọ́ àárọ̀ ìgbà ọ̀kẹ́ ní ìlànà rẹ̀ ọba yìí náà ọba lórí ẹ kò sọ̀rọ̀ àfi méje àbùké méje àbọ̀dé méje àrọ̀ méje ẹ̀bọ̀ fún mi náà yẹn náà ọ̀gá náà ọ̀nà méjì wá ní àwọn àbá onímọ̀ ní ọ̀nà àkọ́kọ́ ṣé ń sọ̀rọ̀ láti náà.

ní ìbáyìí tó ká àtàyè tó tẹ̀lé náà ní ìdààmú ńlá ńlá padà wọ̀ ní ìbáyìí tó tẹ̀lé náà ní ìwọ̀ ẹ̀jẹ̀. Ẹ̀ka náà sẹ́yìn ọ̀bá ti kana náà kàdá ní ìsìn àti ẹgbẹ́ tó wà fún un lórí ìsìn ìlú kàdá ní orí àwọn òfin ńláńlá tó rí o ènìyàn lè dìbà àlà nínú ẹ̀ka bọ̀ láti àwọn òkúta kéékèèké kéékèèké àti ìgbẹ̀gbẹ̀ fún wọn ìlò kéékèèké pọ̀. bá ń sọ nípa oríṣiríṣi ní nínú ẹ̀kọ́ àṣẹ̀kọ̀ láti ẹgbẹ̀rún ìgbìmọ̀ yóò wọ ìlú ìlú. Ẹ̀sọ́ bá ti lè ṣe ẹwọ́ ìta mẹ́rin ọ̀dá akọ yìí kéde òkú. Ọ̀lẹ́ ìṣúná àwọn ìlú wọn dájú. Ó kí n bá báyìí bọ́ sálámà tàbí olùgbà ìṣúná ọ̀lá ìlú wọn. Yóò kúrò jẹ́ nílẹ̀ sí ìlà. Ìkíní yóò ti jáde tó lè ta àbí ẹ̀rọ ìlú mẹ́rin. Ẹlẹ́ẹ̀kejì ni pé wàyíò lẹ́nu kan nípa òkú náà nípa ìlú ti lórí yóò wọlé lójú ìwé rẹ̀. tí wọ́n lè yàn án wọlé yọ jáde ẹ bá jẹ́ mùwá nínú mi o. mùwá nínú mi pé ẹ tó nígbàgbọ́ náà yọ kàtúkọ̀ náà. ṣùgbọ́n látàrí àwọn ẹ̀ṣẹ̀ kan àbáwọn ẹ̀ṣẹ̀ kan tó dá wọ́n náà wọ́n bọ̀ wá dárí rẹ̀ ní irú àwọn olóyìnbó náà wọlé bí ó ti jáde ẹlẹ́yìn bá bọ́lá yìí àti ẹlẹ́yìn ni wọ́n gbọ́ mi lórí ẹ̀sìn olè yọ bàjẹ́ títà ó ti bá ti wà nínú báyà ní máa ń tẹ̀lé ti wà bí ó ti ti bóyá ó ti ti bóyá ó ti àti ẹ̀sẹ̀ ìgbà wọn ti àti ìdílé ẹ̀sìn wọn lè kú òun náà wọn à ń bọ̀ kù à ń sọ̀rọ̀ sílé ó lọ ka ọlẹ́yìn ìkàlẹ̀kàlẹ̀ mẹ́tọ́ tí àwọn mùnàfi ti báyìí kò ní òkú bẹ́ẹ̀. àlùjẹ́nà dàrá jáde bí ẹ̀ka ti bẹ̀rù ọmọ mi ṣe ẹ̀dá ti tóbi tó olùyóò tó wà lókè ní ìyá àlùjẹ́nà. ṣùgbọ́n iná làwọn káàtó rẹ̀ bẹ́sẹ̀ bá ti pọ̀ tó ní àìsíyàn wà ní ìdèjì ìdèjì ìdèjì ìdèjì. Ini kita akan menikah hasil berkata ẹ̀kọ́ ìdókòwò yìí pọ̀ ìdílé mọ́ọ̀lù náà nìyà ìmọ̀ àjọ àǹdáyé ìṣòwò nìyà. ẹnbá wa mú lórí rẹ̀ yọ wọ náà yàtọ̀ sí pé yọ wọ náà inú lẹ́ni ọmọ àbẹ̀ béèrè oníjáde bẹ̀rẹ̀ láì. bàbá ń pè nípa àjẹrẹ́kọ̀ ní àgbà kí gẹ̀gẹ́ ní jẹ́ bẹ̀. gbogbo ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ ní a máa ń sọ sí ìlú wa tí wọ́n á nìyí jẹ́ bẹ̀. وبالفرق شيء من أنواع العبادة في الله إياكم طبعا كبيرة واحدة ومنها èyíkéyìí nù sọ ní tíyẹn bá wá darí ẹ kó lọ́dọ̀ Ọlọ́run tíyẹn lọ lò fún kan náà fẹ làkọlọ wọn bá dá nínú àgbà wọn tó ń bẹ lábẹ́ lẹ́yìn ọkọ. sábà ń sọ nípa àgbà àti bẹ́ẹ̀ ìlàdà yìí ó dà níbi ànábì sọ pé àdùnáwò mọ́kù ní ìlàdà tábà tó nípa mòdò mòdò ìgbọ̀dọ̀ ọlọ́ ìyàwó nípa tó nípa mòdò ìgbọ̀dọ̀ ìyàwó mo wá ń kọ náà sílẹ̀ bí ìlú ìlọ́lọ́ àjálù pẹ̀lú ìyàwó ló dé pè àti ẹ̀sùn pẹ́ẹ́ ọlọ́run ní kí nǹkan mẹ́rin àti ní yàtọ̀ díẹ̀ ní oṣù yàtọ̀ dáadáa nínú owó ọdún fẹ́yìn ìyàtọ̀ ọdún fẹ́yìn yẹn ní ìbá fẹ́ sàgbà ní ọ̀gá tí ní àwọn síra àdúgbò yìí ní oṣù tí sàgbà àgbọ̀ ọdún náà bákan náà àwọn olùdá ayé náà ti lọ sí àwọn síra àdúgbò yìí lẹ́yìn ìjọba kọ yàtú tán wọ́n tó kọ́ mọ́tò bá yàtú lẹ̀. yanni mẹ́jọ mọ́tò bá yàtú àtọ àtàlù náà ìṣẹ̀lẹ̀ ọba nìkan ní. òfin náà máa kọ́ ọkọ̀ kẹ̀kẹ́ wá ní ìṣẹ̀lẹ̀ náà ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ àtẹ̀jẹ́. ìkọ́kọ́ mọ̀ sáwọn aláṣọlá tó máa ń ṣe láti wọ̀ sẹ́yìn. ìṣẹ̀wọ̀n aláṣọlá tó máa ń ṣe ṣe àwọn ṣe ká àbáwọn lẹ́wọ̀n ìjà lọ́wọ́. Wọ́n á lọ jáde ìlànà jáde ìlànà ọ̀pọ̀lọpọ̀. Àwọn nìkan nìkan lè fẹ́ pè é. Ó kàn bí aláàjọ náà kàn ní gbogbo jáde láyé. Tí ìbá wa ti láti kéèyàn kó kéèyàn tó ẹ ṣẹ̀tùbá àbí wọ́n ní ìlú ọ̀hún. Bí ẹ bá ti nǹkan abẹ́ ní ten thousand kéèyàn tó sọ́run kì í ṣe sábà mẹ́rin. Ọwọ́ jáde láyé náà ní ọ̀rọ̀ kéèyàn. هذه بلاله هذه بلاله هذه عاد تلعبون مرة أركبوا كلمة وإذا قالوا تركني يا عيني يا يا يا يا جمال أنساني بس الأخبار ما نريد أخواني فتابوا ìkànnì lára rẹ̀ àtọ̀wá kò fi kò wọ́ọ̀rì àwọn ìdíkù kábàámù tààrí ìyá lọ́ọ́ sí ìgbésẹ̀ lọ́nà ń wọ́n láti ìdálẹ̀ ni wọ́n fi kábù wá wọ́n máa yí fún ìdálẹ̀ nípa ti ìdálẹ̀. ilé ọlọ́run ló ń kọ́ láti ìdálẹ̀ káwọ̀ sí káàdì àmọ́ lólódó náà wọ́n kún nípa àgbàkọ́ mẹ́ta dáhùn ní ìlú. ìdílé bá ń sọ nípa àṣírí kù. wọ́n kọjá ẹ̀kọ́ ìfẹ́jẹ́ máa ń pè é èyíkéyìí náà jọ́sìn kéyìí wọ́n darí ẹ̀ fagomí rẹ̀ àbúrò lára ẹ̀ náà òṣìṣẹ́ tó jẹ́jẹ́ rẹ̀ abára rẹ̀ tẹ̀tẹ̀ wọ́n tó ní ilé ìgbàlá ilẹ̀ dákọ̀ ọmọ wọ́n àwọn náà ìjọsìn náà wọ́n bẹ̀ wọ́n náà wọ́n wọ́n láti èyí. bí ẹ̀dá e lè wọ̀ lágbára tó bẹ́ẹ̀ ni bá ti lè kọ́ láàrin tó ju na láyé wọ́n ti lè fi wọ́n lẹ̀. bàtà ń bàbá láàrin lẹ́wọ̀n ọ̀pọ̀lọpọ̀ ìlú ń dàgbọ́ wọ́n lò ní àgbò lórí ní àgbò gbogbo rẹ̀

kódà ọlọ́run òkú káàtà tó wá títọ̀ ó sì máa àfà àwọn àfà tí wọ́n bá ní àwọ̀ bóòlù táwọn bóòlù àárín àfà àti bóòlù bóyá wọ tó ń bóyá jùlọ lọ́dọ̀ ọ̀la àti mi wọn ní ní láyé mi. إن الذين يستكبرون عن عن عبادة عن عبادتي سيدخلون جهنم lára ẹ̀ka kan náà akábòtò dídúgbò nǹkan ọlọ́dún kan náà máa ń gbẹ náà èyí wọn èyí wọn bá inú kọ ọlọ́run èyí wọn fi sàárà èyí wọn fi sàárà ọlọ́run. níbi ọdún bíi mélòó sẹ́yìn wọ́n ní kí wọ́n pa ọjà ọjọ́ mẹ́ta kí ló tẹ̀lé wọn àwọn ọmọ ìlú kí ni àwọn abẹ́ẹ̀ bá àwọn ọkọ̀ náà ní gbàndàkọ̀ gbàndàkọ̀ gbàndàkọ̀ gbàndàkọ̀ kí ni kú àwọn ọjà yẹn ọ̀rọ̀ kálẹ̀ lára èsì àwọn ọjà ní apájúmọ̀ wà ní mùsùlùmí wa. àfa àfàǹtẹ̀tẹ̀ tí máa ń sọ̀rọ̀ ní káàmù tí wọ́n ń ta tó rẹ̀ ní ọba wọn pẹ̀lú òkú ọdún wọn jà mùsùlùmí wò ni ó ti débi ọ̀dọ́ rẹ̀ báyìí. èyí ti ní àbúdábò òkùnkùn ìlà ìrìn tí ìwọ̀n fẹ́ràn tí ìwọ̀n fẹ́ràn. هل يريد أن يتبعه الشيء وقد من جل هكذا لما فعل في سورة الكوثر الجميل فصل لربك وليعصر irun rẹ tọ́ka sí ọlọ́run yìí ràpọ́nì rẹ tọ́ka fún ẹran rẹ tọ́ka pa ọlọ́run yìí kọ́ ọ. ẹran jẹ́ bá pàtó ọ̀bá dáàbò sí ní ọ̀gbọ́dọ̀ jẹ́ ولا تأكلوا مما لم يذكر اسم الله عليه لا يجيء وكلوا مما ذكر اسم الله عليه ẹlẹsìn bá ta nígbà ọlọ́run ní ẹ̀jẹ̀ rẹ̀ ìdí bá ta fún ọ̀gá ọlọ́run ní ẹ̀jẹ̀ rẹ̀. Ìdílé máa ń sọ nípa ṣẹ́ríkù ọkọ̀ jẹ́ ẹ̀kọ́ nìkan. Nínú ẹ̀ náà bákan náà ànínàkàrò lẹ́gbẹ̀rẹ̀ láàyè kéyìn ó ṣe èdè oníṣẹ́lò sí ìyàwó ẹ̀rọ. àwọn alágbára níjọ ìlọ́kẹ́lẹ́ nínú òun wọ́n lè lọ bá omi wọ́n lè lọ bá ibi ìrọ́lọ́ yìí kò fẹ́ lọ yàwó. tó ń bá lọ tó fi bọ̀ ọ̀rẹ́ tó ń kó tó ń fẹ́ràn òun tó eléyìí náà àyè ìṣẹ̀lẹ̀ àti ẹ̀kọ́ náà làwọn gbé ìkànnà àwọn jagunjagun níjọ ìgbà tí lọ sójú òkú ọlọ́ọ̀bá òkú òkú ẹ̀ lọ sójú òkú ní fún ọ lọ sí fún ọ lọ sí tó bá ti dé wò ó lọ tó bá ti dé tó lọ sí jagun tó ti dàgbà jàpẹ̀ gbogbo ọmọ ọba ní jagunjagun tètè ó rẹ̀ jẹ́ nǹkan tí kò dé pọ̀ òun lọ ní lọ ní sọ̀rọ̀ rẹ̀ ẹgbẹ́ bí ìwé tó ti lọ láti lè lọ. Yàrá yóò fi dé báyìí, fi dé báyìí, fi dé báyìí, fi dé báyìí, ọ̀rẹ́ ló kọ̀ ọ́. Ilé ìdílé kan ń jẹ́ lóògùn ìlú ẹ̀. Ìgbà kan ń jẹ́ lóògùn ìlú ẹ̀. Olùkọ́ ọ̀rẹ́. Ó ń gbàgbọ́ lọ́wọ́ lọ́wọ́ àdúgbò ọ̀rẹ́ ọ̀rẹ́ لكي أنا ما يستطيع أطلع أن يكلمه يعني ما أقول لي أن يكلمني عنه إنه يقول لا أن نزل كلنا في شيء مثل ميزة لا إله إلا الله بلا شيء لا إله إلا الله لا إله إلا الله طريقة صعبة ويشوفون بالنظر ìrírí ẹ bá ṣe fọlọ ní àbí ìṣe bá ṣe fún yẹn tí ò ní pé bóyá wọn fi ń ṣèjọ sí i. ìrírí pé àwọn tá a wí ìṣe bá ṣe àdéhùn ọmọ mú àgbà wà ní ọmọ mú. lẹ́rẹ̀ẹ́ bákan náà àlọ́kọ́ òfin nílẹ̀ lọ́wọ́ dáa ẹsẹ tuntun ti yà ọlẹ ọmọ abẹ lọrọ ní ìdẹ̀wò tó ṣe wípé ìdẹ̀wò láti mú ọmọ eléyìí náà yàrá àwọn tó ti tóbi jáde ní ìwé nígbà náà yọrọ ayé tó ti jáde náà yọ àti ìlànà lọ́wọ́ rí ní ìlànà ìwọ ilé ìlàkọ olùbàdàn yóò ti jẹun olùdíje ti yẹn ẹ̀yìn tó kọ ọ ní àwọn ọ̀dọ́ ọlọ́run ọlọ́run ní ti káyé ọlọ́run ní ti wọ́n mú lẹ́yìn. ọ̀rọ̀ ọba kan nípa wọn mọ́láàkì méjì tó fi ṣe ìpínlẹ̀ lé ti àdáwò wáyé mọ́nà wa adájá mọ̀ pé àtolóhùn àtẹlẹ́bọ̀ àtàlágàdì gbogbo ẹ̀ pẹ̀lú ìyọ̀dọ́dọ̀ mi ó lọ ìlọrí ìnàbí mi àtàlùmọ̀. ẹnìkan ò lè tàbí kátàkì nǹkan wá ń rìn ẹjọ́ lọ ká wọn lọ́tọ̀ ayé ń padà lòdò òkèlè pa ó ti wà nínú àkọọ́lẹ̀ pẹ̀lú ìyọ̀nù bọ́ọ̀ pátẹ́lẹ̀ tẹ́lẹ̀ yìí tẹ̀lẹ̀. wọ́n lè sọ̀rọ̀ lókè àtẹ kọ́mpáyì ولقوم من الموت أو الشياطين أن يدعوهم ورجعوا بيرها في هناك أسباب بين tí èèyàn máa ń rán àwọn orin lọ́dẹ̀ lórí ìyàtọ̀ tó bá ń fa. Yá bàbá kí ìgbà sí ni bàbá mi. À ní ọ̀la àìfẹ́ lọ́kọ́dọ̀ rẹ̀ nìkan láti ní ìgbà. Àfa àti Sẹ́yánì, ìmáàmù Mọ́tíláṣí ti ń wo lẹ́rùn yẹn. Èdè yìí ni náà èyí kírun lẹ́yìn lọ ní báwọn owó kírun kò ní gbà. Báàdì Sẹ́yánì, báàdì Mọ́tíláṣí.

ọ̀rọ̀ àná nípa ló bẹ̀rẹ̀. ẹ̀yin tẹ̀ ń wo tẹ́tẹ̀ ń báwọn ènìyàn nílò ẹ̀yin tẹ̀ ń wo kí ní náà kẹ́sì tẹ́ yìí fún kẹ́sì tẹ́ pé ah báà mi wa wá wá ní ìlú ìwà ìfẹ́ ìwà ìwà ìwà ìwà Nyɔnu kplɔ kawo le ne wo tse kɔ didi awo tse awo wo le wo ne ati ka le wo ne ne ka yɔ ti la wo le wo ne la ẹtí wá dára ó yà wá ká lè wá káàkiri. ومن أتى عينا فصدقه بما يقول فقد أشرك إما للخدعة ذلك ẹ má lọ sọ́dọ̀ àwòrán ẹ má lọ sọ́dọ̀ yẹ̀wò sani a àwọn ìwé yàrá ní ìjọ ìyá òkú akamẹ ládùúgbò yìí yàrá nǹkan ga sọ́dọ̀ ìwọ tó bá tó kó olú òbí yàtọ̀ kó bá tó òbí yàtọ̀ yàrá ní ìjọ dáhùn ó wá wí kí wọn náà wá gbàgbọ́ ìwé onítọ̀hún kùránì tọ́tọ́ ń sọ̀kalẹ̀ fún àdúgbò mọ́tàlá sọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ mọ́ ìṣe ní rọ ẹ bá ti fi kùránì rọ èmi náà ní lọ́kùnrin láti mú ìṣòro torí má ní òsì ìṣòro èyí ó fi nígbàgbọ́ ní kùránì àdúgbò mọ́tàlá èyí tó sábà ń sọ nípa àṣírí kù àwọn tó kó ọkọ̀ lára ìbákan náà àwọn àtúrọ̀ kọ́ ọ̀nà tó ẹ̀rọ wọlé ẹ̀rọ tó láyé nìyí àwọn tẹ̀ tẹ́lẹ̀ lọ́nà tó dára ojú ọ̀pọ̀ máa fi bí ṣe ń dúbà yìí lọ́nà owó náà yìí àwọn kan máa kábí àwọ̀ kan máa kábí ẹ̀dùn kan máa kábí omi lára ìlú yàrá ẹlòmíì tí ìbá ti kábẹ́ẹ̀jì àlọ́rọ̀ ìdádẹ́rẹ̀ ìdáná ní ìtẹ́tẹ́ àti kó sẹ́yìn kó tẹ̀ tó wá ń ṣe nǹkan ẹ̀kọ́ tó wá ń pọ̀ tó ní kọ́nà kọ́ra. ó ti lọ́jọ́ ní wọ́n padà ní rẹ̀ wọ́n padà ní rẹ̀ wọ́n padà ní rẹ̀ wọ́n kéékèèké. ó jẹ́ kó mọ fẹ́ kékeré ká tẹ̀sán àwọn owó ní ní ẹ̀sìn ìfì kọ́nà kọ́ra. nígbà tá a bá ń sọ nípa ẹ̀kọ́ èyí ṣe ẹbọ nìkan ní ń pe kíríkù náà ò lọsẹ kéyìn wọn darí ẹ gba kéyìn wọn darí ẹ kó lọ́dọ̀ Ọlọ́run lọ́dọ̀ ẹnu bíi òkú àdúrà kéyìn wọn ìwá ìṣẹ́gun ìborí lórí ìborí lórí ọ̀tá ìborí ọ̀tá gbogbo eléyìí náà lára gbogbo ẹtọ bẹ ilé ń ké pè yàtọ̀tọ̀ náà lórí pé yóò mọ̀ yóò yọ kó nù ọdẹ kó yóò tu ọ sílẹ̀ ẹni bá wọn sọ̀rọ̀ lọ́wọ́ ẹni tó bá yìí sọ̀rọ̀ lọ́wọ́ òní ẹni bá wọn wọ́n tó sọ̀rọ̀ lọ́wọ́ òní ní ìlú. ẹni ń fi àpèjẹ mẹ́ra rẹ̀ wípé òun nínà ń pa kọ̀kọ̀ òun wúra wọ̀ òun malẹ̀ tí ó mọ́ta níbi àwọn tó bá tẹ̀ láyé wọ́n ni wọ́n lọ lọ́wọ́

lọ sí ìgbàgbọ́ rẹ̀ ràwọ̀ tí òun lò fún ìwé tó wúlò mẹ́lẹ̀ rẹ̀ ẹnì kan fún àwọn ènìyàn kẹkẹrẹ ló ti láwọn kẹkẹrẹ bẹ́ẹ̀ nìkan kan àwọn ràwọ̀ tí mẹ́ta máa wà nílẹ̀ ìgbọ́nà ti sọ̀rọ̀ yìí torí nǹkan mẹ́ta ní ìwà lẹ̀ ìdílé kó lè bá máa di ọ̀dọ̀ tó sánà káàdì bá máa fi jè mọ́lẹ̀ wò kẹta bá máa tó tó táwà fún mi bákan náà rọ̀ bí wọ́n ti tẹ̀yà àwọn èyí tí a máa lọ sí ọ̀rọ̀ ọ̀gbọ́n àwọn ìjọba tí wọn lọ ń jí ọ̀rọ̀ wọn ń sánà kádàrà tí ọba tẹ́lẹ̀ tí wọn lọ sí gbọ́ ọlọ́run ló ń ṣe ìràwọ̀ láti fi ju wọn wọn lè ti délé wọn lè ti délé àlẹ tó tó wọn wọn sì lè ti tẹsẹ̀ fún ọlọ́run lè ti tẹ́lẹ̀ káwọn gbé ha wọn tàbí o kaba yìí ló jẹ ọ̀rọ̀ kékeré kékeré kékeré kékeré kan ó lè ju ìlọ wọn lè tẹ́lẹ̀ àlẹ tó tó wọn lọ sí àwọn ìjọba ń jí ọ̀rọ̀ lọ ìṣe bá ti bọ̀ tí wọ́n bá ju ìràwọ̀ sí wọn tí wọ́n tètè dúró náà bí a sáré fẹ́ fún àwọn adájú bá àwọn náà wà á parọ́ wọn nígbà tó dé náà bàtà ní láyé. oorun tàbí ká sọ wípé ọ̀sán ti òru ọ̀sán ó ti òru ilé ìwọ̀n ẹ̀jẹ̀ ọ̀sán náà táwọn ìlú pẹ̀lú ẹ̀jẹ̀ ìṣúná ẹ̀jẹ̀ rẹ̀ dípò fóònù wọn yọ gbogbo ẹ̀ka ti di òru sí ìgbà ẹ̀jẹ̀ parẹ́. àwọn ní ara ìlú ti ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ pé ọkọ̀ àti ìlú lọ́pàá ọkọ̀ àti ìlú lọ́pàá. ìgbàgbọ́ àwọn kékeré ti ní pé tọ́ba ti lè rí nǹkan bá dín ìmọ̀lẹ̀ ìpẹ́lẹ̀ kí ẹ kójú lójú o nǹkan ló dín ìmọ̀lẹ̀ tó wẹ̀ ká ṣubú mọ́lẹ̀ yóò bá dé ilé ẹgbàá lẹ́yìn ìgbà tó kọ́ lọ. ìgbà fún àwọn tètè ní pé ẹni lọ ní mo fẹ́ wáyé ẹni ńlá kan fẹ́ wáyé àbẹ́ ńlá kan agbóhùn àlùfà àmì kan ní ẹjẹ lọ́nà òun ewọ́ ọ̀gùn nítorí bẹ́ẹ̀ nìkan ẹni lákàtún ẹni tó kọ́nà kan wáyé bákan náà ìlera wọn ní ìwọ́ ọ̀gùn nítorí bẹ́ẹ̀ lákàtún ẹni tó kọ́nà ẹni lákàtún wáyé tó bá ti àbẹ̀lẹ̀ bá ń tẹ́sí ọ̀gùn ìlọ̀pọ̀ dáa òun yẹn lọ sí ẹni àti sàárà ẹ máa ṣe pọlọ́ ẹ máa ṣe àbùká ẹ máa sọ̀rọ̀ ọ̀dàlẹ́ jẹjẹ náà ti gbé nínú àpẹẹrẹ fún òfin ní ìjẹ yìí. mo láti lọ sí àsìkò ọ̀làjú ẹ ẹ ṣe kéde kan tó rùn bá ti ka kéde kan kéde kan. nígbà tó ẹ̀kọ́ wà lọ́wọ́ ìdí kaba ń sọ nípa àṣírí fún ẹ̀rẹ̀ǹtẹ̀ ájìnà sí pọ̀ lórí abala àti ẹ̀mú abala lápapọ̀ olùdàpọ̀. àdáhùn sáà ni abalẹ̀ náà ti di ṣírí kù mo sọ pé káàkiri ní ẹ̀gbọ́n ó kéré sí i jíjẹ́ ṣírí kù ìjọ kó ló kọ́kọ́ lọ́wọ́. sábà ń sọ nípa àṣírí kù láàbùdá ẹ̀bọ̀ kékeré làwọn bá wà ṣùgbọ́n kí ni ìtumọ̀ rẹ̀ gbọ́dọ̀ làwọn bá wà. yà fóònù wà ní ìlànà ìlàṣẹ ìṣẹ̀lẹ̀ àgbà. onídọ́jẹ́ bí àhàbà àtẹ̀gùn lọ síbi ṣírí kù láti ẹ̀ṣẹ̀ àgbà bàbá ń sọ nípa ilé yòó omi àtúwá pọ̀ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ńlá máa ṣe wípé bàbá ń sọ nípa ṣé kò lè áfíríkà ó lè ti di gbólóhùn ẹnu ó lè ti dẹ̀ wá ó lè ti di ìṣesí ó lè ti dẹ̀ wá nínú àwọn gbólóhùn àlìhàtì kò lè rìn tí ìwọ fi lọ́yà tó lè wá sí ìwọ òun ń bọ̀ òun òun ń bọ̀ ẹ̀rọ mi yọ ọ̀pọ̀ lẹ́la ẹlòmíì bàtà ni ó sọ̀rọ̀ agbọ̀nsẹ̀ lórí bẹ́ẹ̀ni ìwọ́n tẹ̀lẹ́rì tẹ̀lẹ́rì lábẹ́ ìwọ́n tẹ̀lẹ́rì ìwé nínú ìjìnlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àdúgbò àwọn láńlọ́ọ̀dù wọn ọ̀pọ̀lọpọ̀ àdúgbò tí wọ́n ti lẹ̀ yóò gbà sí ilẹ̀ nígbà náà sí ooru àwọn tí wọ́n pọ̀ jù láwọn àdúgbò lọ́pọ̀lọpọ̀ tí wọ́n bá jẹ́ hundred seventy five eighty percent lọ́dọ̀ tó wá ń òkúta ní ní kékeré kan ìjọba. ọ̀pọ̀lọpọ̀ àwọn àdúgbò àdúgbò tó ọ̀pọ̀ ìlú ọ̀rẹ́ àti ìlú ẹ̀bá yóò kí la ìjọba yóò àtẹ̀lẹ̀ láì lọ́wọ́ èdè ọ̀pọ̀ yìí nínú ìgbà láàbọ̀ tó ga bọ́ra ọlọ́run ìjà ẹ wà nígbà tó náwó ẹ̀. yóò wá ní wá ní ilẹ̀ tí ayé lè fi níbi ìná mọ́tí láti bọ̀. àwọn làwọn kò kí kó làwọn gángan ló ń kọ́ fún mi kúra. ìlà ìlà figura kuanzika kivuli Enda kimkoria kusimama ile kama ndio mwana wa Mungu. Mshiriki ndio mshiriki wa Allah áwòsí mẹ́mẹ́ o kìí ṣe áwòsí àbí ẹni kébi ẹ̀míọ̀n kọ̀kọ̀dé káfàrà àwọn àjàrà yẹn kó ti kékeré ní oṣù tó ṣe ní ìlú. Ilẹ̀ tí a bá sọ nípa ṣe kò ní gbogbo ìkó yẹn ní ìlànà tó lọ sí ìlú orí ní ìkànnì ìlú àti ìlú ìlú kí ni kò ní kí ni kò ní kóra ẹ̀yìn orí ìjọba ẹ̀yìn ọ̀dà kọjá ìlú ìlú náà fáwọn fún wa ní kọjá ìlú láàpọ̀ sí ẹ̀rọ tàbí àwọn ìṣòro tí yóò bá ti dáwọ́ pò sí àwọn ìṣòro lẹ́nu tẹ̀lé olùkọ́ tó fi tó ní ìbájú tó bá àwọn àdìmọ̀ òwúrọ̀ yẹn níbi ní ọ̀pọ̀lánì ọlọ́run náà fi ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ rà wọ́n dúró náà ìrẹ̀lẹ̀ ìgbà tó ń dúró rà èyí ni ìdájọ́ ṣe ra ẹ máa ní òwúrọ̀ ra ìlú ọ̀gá ṣọ́kù ṣọ́ wọ̀lá á tẹ̀lé omi àti òwúrọ̀ ra. ìjà ẹja ní kọ̀ǹtẹ́tọ̀ wọ́n ń bá tó wúrọ̀ ra. ọ̀rọ̀ àkọ́kọ́ ni wípé ní wọ̀lá á tẹ̀lé ìfẹ́mu bí nǹkan kan bẹ ní àti ìparí kẹ̀kí rẹ̀ ni pé wàá bọ̀ sí ìrìn àmọ́ àtúnyẹ̀ والليل ورب الليل وقرن كل ونوم وقد تكون من wọ́n ti lẹ́lẹ̀ ní pé gbogbo àwọn tọ́lọ̀ ti gbọ́dọ̀ wọn bàtà ìgbẹ́ bọ̀lọ́ ìgbọ́dọ̀ mọ́ta wọn. nítorí àwọn ọlọ́run lọ náà ní ìgbóra nínú àwọn ẹ̀dá bọ́dá. òun lè ta ìgbẹ́ bọ̀lọ́ ní ìyá níbi àwọn tá a ṣe ìgbà jẹ́ bọ̀lọ́ àlẹ́ láti fi ìṣẹ̀lẹ̀ àbúrò àwọn ìṣẹ̀lẹ̀ ìgbọ́n náà ògùn tó náà ògùn náà ìṣẹ̀lẹ̀ àbúrò àti ìṣẹ̀lẹ̀ ìtọ́nà bá ti búra ó fi àlọ́ pàtàkì nǹkan. lára àṣírìkò àgbáwò olùkọ́lò máa ń ṣá àwáwò ìṣẹ̀lẹ̀ olùkọ́ pẹ́pẹ́ ìṣẹ̀lẹ̀ olùkọ́ pẹ́pẹ́ ìṣẹ̀lẹ̀ Masya Allah. Aku belum ah si apa lagi? Kita belum juga ada apa apa. Ah, coba sih apa apa itu. Ah, ini kita kita kita. Yo lagi belum lagi mana orang ini nahu, lembut súnmà láàyè lẹ́yìn ọlọ́run náà tí ọba tí ọlọ́run tó lo bàbá àyàfi tí ọba tí ọlọ́run lẹ́yìn náà bàbá àyàfi láti rí. oníṣẹ́ náà bá sọ́nà bá wù ú lórí ọ̀la ẹnì kan sọ fáwọn ẹbí yìí pé máa ń yá ọ̀la ọ̀rọ̀ sí i dá ọlọ́run bá fẹ́ ìlànà ìlànà àbẹ̀rẹ̀ ìwé ìgbàjà àná لا بد أجعلت لله نيدا أجعلت لله نيدا وكان في كل رمضان كما تقولون قولوا تعالوا قل ما شاء الله وحده قل الله لولا الله وفلان tí ọba tí ọlọ́run àti lágbájá wọ̀sọ̀wá àyùkọ́ náà já ọ̀lọ́ ọ̀nà fúlàní lọ́wọ́lá mọ́ ọ̀nà fúlàní tí o bá ti ìtọ́lọ́mù lẹ́yìn náà lọ́dọ̀ dára yìí. Nítorí wọn bá fẹ́ náà lọ́dọ̀ láti lè ní wọ́n máa ń tẹ̀síá fún ìlà ìlọ̀ṣẹ́ ọmọ ọ̀dọ̀ ẹ̀dín òní tí o lò tó ń fẹ́ ṣe ìdáná tí nǹkan mọ́ wá bọ́ sí tó yọ orí ìyẹrẹ àgbẹ̀dẹ́gbọ́n náà ti tẹ̀síwọ́n. Wọ́n náà wọ́n bá fẹ́ sábà wọn lọ́wọ́ eléyìí jẹ́ díẹ̀ nínú àwọn ọmọdé tó wù ú ìgbà náà tuntun sọ́yà nìkan náà ti kí ìyẹn wù ú. bákan náà gbólóhùn bọ́lọ̀n bá fẹ́ tú ọ̀nà àbàfẹ́ gbólóhùn tí ọ̀gá sí bàbá alágbájá tí ọ̀gá sí ọlọ́run àti alágbájá dára tí ọ̀gá sí ọlọ́run lẹ́yìn náà àbá alágbájá bọ́lọ̀n bá fẹ́ lẹ́yìn náà bọ́lọ̀n bá fẹ́ nìkan eléyìí jẹ́ lábàlá ẹ wà á rí lábala àwọn iṣẹ́ onídàájọ́ àmì ìlú lóṣù ìyàtọ̀ ní ìlú yóò kó ìwọ̀n lọ́wọ́ yóò ìwọ wọn lọ́wọ́ àbí ìwọ̀n àgbà àbí ìwọ̀n lórí àbí ìwọ̀n lọ́wọ́ wà á ní sáyẹ́pọ̀ wá nígbà wọ́pẹ́ ìní ọ̀gbà ọ̀la ilé ìdókòtò owó wọ̀ ìdílé àpáyé. lóṣù lọ́ka yìí lọ́ka ìbàlá òun àti ìjà àwọn ènìyàn ọwọ́ àgbẹ̀ tó ta fún ẹgbà ẹ̀rọ ìjọba àgbẹ̀ ìdókòtò owó wà wọ́n ti tó àdékìtà náà yìí lọ́kàn mi náà yìí. Yẹ́rẹ̀ ìgbésí ìmọ̀lọ́gbọ́ mọ́ọ̀nù.

lábẹ́ ìṣíríkù àlàáfíà lábẹ́ ìṣíríkù ọ̀gbìn ìlọ́wọ́ ẹ̀rọ tàbí ìmúlùmọ́lọ́ ìrọ̀ pàmò. Ètò kan yẹn ni rìyà kíárì ní ìlọ́wọ́. Ó ní kékeré kí òun tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Àwọn àti máa náà wọ́n wá ta. Wọ́n wá nínú ìtura, wọ́n wá mú ìgbà wọn ní ìlú. Wọ́n lọ ìṣẹ̀lẹ̀ Itu orang ìdẹ́sẹ̀ ìbá ti ṣe ẹ̀yẹ́ lọ́wọ́ rẹ̀ ìṣẹ̀lẹ̀ kan ní ọ̀rọ̀ dára yìí. wọ́n lọ ká ní wọ́n lọ àkókò ìfà láàrin ọjọ́ mẹ́ta àtẹ́yẹ tí wọ́n á lé parí kọ́ ẹ́ lè nà sí àgbàdo yà kọ̀ kì í ká lù nínú àpàdé شرك قطعي وهو شرك الجرادات والرياء إليه هو يجي من قبيل الشيء Iya, iya, iya. Karya ada di Chicago. وصنعة أبي شيكابون أيام العمل للمجتمع من يقي بتبني الشيء أتقرب إلى الله تعالى مفاتي كل بعد كل العلوم كل بعد جنة الماء وتقرب ليه جنة الماء وقد قال أن يقي bọ́lá ń rí ọ káwọn èèyàn náà wọ́n rí ọ ó ti ń torí ọlọ́run ó ti ṣe ń torí káwọn èèyàn tó lè tà ní ilé ẹ̀rù káwọn pọ̀ tẹ́ tẹ̀tẹ̀tẹ̀ tí ó ń gbà tó ní iṣẹ́ iṣẹ́ nìkan ló dábàá ìdí ìtọ́lá ti dáyẹ̀ tó ti yá ọ̀ tó ti yìí nígbà yìí nínú ayé àkọ́kọ́ àmọ́ ká ní ìyàrá tó lọ́ àwọn ìtàgé ẹ bá ti dé bá ń lò ẹni bá ń fàyà ọjọ́ tí ọ̀pọ̀ náà bá rẹ̀ àti ẹjọ́ òjò ọ̀nì àmàlà àmàlà sọ rẹ̀ ó yà òkú yìí lọ́sí ẹ̀rọ iṣẹ́ dáadáa ọba ìgbà wọn lò wọn láyé ṣe fi ìgbà rẹ̀ sọ̀rọ̀ ní ìhàjà ìjọba láti ṣe kọ́lọ̀ ó fi kọ́lọ̀ nìkan kọ́mọ́ láti jẹ́ ẹ̀rọ ní ìmá ní ìjọba olùsẹ́ náà bá tó lọ́wọ́ bá wà ìdí mò ń bẹ̀rù bẹ̀rù ń bà mí lé lórí ìlọ fẹ́yìn tó mi òun náà mi ti rí ìgbẹ́rẹ́. ìwà ìkéré tó ọ̀hún àríyá òrìṣìkárí. يقول الله يوم القيامة قد يوم القيامة ọlọ́run máa ń sọ fún àwọn tí ẹni ti jẹ́ káwọn ìlú ìgbà kí wọn káwọn ìlú ìgbà nìyẹn ọlọ́run sọ fún ọ pé yẹn tí wọ́n ti wọ́n ti gbà náà ọ̀tọ́tọ̀ àwọn èèyàn lẹ́sìn látàrí tẹ́tẹ́ sí ìṣòro ọ̀rọ̀. àwọn náà máa ń retí kọ́nà àwọn lẹ́sìn lọ sí ti kọ́ níwá tó fẹ́ ní ìlú rẹ̀ láwọn tó kọ́ kọ́ sí òkọ́ kọ́ fún ẹ̀ ẹ̀ ló lọ́yọ̀ lọ́kọ́ fún ẹ̀ ẹ̀ ló lọ́yọ̀ lọ́kọ́ fún ẹ̀ ẹ̀ wọ́n ló wá sí òkú náà torí tó ń lọ lé lórí ọ̀rẹ́ ẹ̀ lọ́wọ́ ìgbọ́nà bá ń sẹ̀ ìdájọ́ tó lórí ìṣẹ́ ní àṣẹ àwọn tí wọ́n ti ṣe àárín fún wọn fẹ́ lórí ọlọ́run àwọn ọmọ bàbá tó ń ṣe ọlọ́run ní àwọn lẹ́sà ọlọ́run àtọ̀tọ̀ ní èyí àbúrò ìlẹ́sẹ̀ ní ẹ̀kọ́ ìṣúnṣù ọ̀hún lẹ́sẹ̀ tó lè yá. àwọn tẹ́ ń lórí wọn láyé mẹ́lẹ́bà ìyẹn lọ bá wọn ẹjẹ́ wọn náà yín lẹ́sàn lóde gbàgbóró àìsèdèlú ìlànà ìlànà ẹ lọ yang menjadi sepeda dan terutama. Ucapan Allah. Ucapan Allah. Eh, jadi nanti tipe Allah itu Allah itu. Ayat itu jadi lọ́dún ọlọ́run tó bá gbé òun dàgbà. Ẹnì kejì, ìyẹn ti kan lọ́dún tó bá ti àárín ẹ̀ tó ṣe pé àpò owó àtìmọ̀ méjèèjì lọ́nà fún un bí ṣe ń náwó rẹ̀ tó tọ̀ lọ́nà náà bí ṣe ń ná ìná rẹ̀ ìwọ̀n bá ń jẹ́ pé wọ́n tó lè lò ìlú wọn abẹ́ni ṣe ń ṣe lè ní ìlànà ìlànà àbẹ́ni àwọn tó ṣe ìgbà yìí lọ́dà àyíká ló ń lọ ọ̀rọ̀ ẹnì kẹta ìlẹ̀ tó ṣe pé

ليش ليش تعيش مصيبة لك يعني من حديث عمل ترى جملة القيامة أريد من فتحة من الله القرآن نفتح من نفتح àmì ẹ̀ta ń ṣe bá ti sọ pé bàtà ń bẹ láyé ni àyìnbó ga jù sí ojú ọgbà ìlú.

orí tí wọ́n ti mọ̀ bóòlù tí wọ́n ti mọ̀ ìgbẹ́lá yẹn ká ìlera náà wọ́n ti mọ̀ yẹn wọ́n jágbéjágbéjá fún mi kódà bí ẹ̀ lóko bí tuntun rẹ̀ yìí ti yọ̀ọ́ nígbà tó lọ́wọ́ lọ́wọ́ ń bá ọ̀ ìdájọ́ tó yẹ lé ní olóòlù tó ń jágbéjágbé lóṣù tó lè láti ìgbẹ́lá yẹn lọ́wọ́ ẹnì kejì ilẹ̀ tó ń tó ń tó ọlọ́mọ ọlọ́run ti ìmọ̀ fẹ́ fún mi fẹ́ lọ́yìn máa ń sáré báyìí bí báyìí mo lọ́ta àná àná tí ìjọba ti tó ń yẹ ọ̀rọ̀ tó yẹ ọ̀rọ̀ yìí ti ṣe èdè ní ìgbàlẹ̀ ẹgbẹ́ ti ti pé àṣírìkùn àgbà yóò fi ọ̀pọ̀ ẹ̀kọ́ náà ẹ má ti fi ẹ̀sẹ̀ ní ìlú ńlá ẹ̀kọ́ ọ̀sẹ̀ ìṣe ṣíríkù òṣèlú ńlá yìí ìrẹ̀lú náà òní jẹ́ òní ńlá pàṣẹ ìjọba. Mọ̀tẹ́tù àti àwọn ìṣòro ọmọ náà pàṣẹ ìjọba Itu tadi saya asyik berkata, itu berbelanja anak-anak.

sí ọ̀tọ̀. Ṣé ọ̀rọ̀ wá sí?

láti lọ sí lọ́dọ̀ àwọn òbí rẹ̀ àti bàbá yẹn tó ní ọ̀pọ̀ ọ̀pọ̀. abáṣọ nípa àyíjà oríṣiríṣi àmọ́ ẹgbẹ́ mi ìdílé ló dáhùn sí pé obì tọkọ pọ̀ ọ̀rẹ́ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ wọ́n ti tọ́lọ́dọ̀ ilé àwọn òbí rẹ̀ ti lọ sí kọ́kọ́ mọ̀ lówó yóò lówó olùkọ́ ìdí ni pé lábàlá yìí fún lóúnjẹ oríṣiríṣi ìdòwò nípa ẹ̀rẹ́ ó lè jẹ́ mùsọ̀ ńlá

gbọ́dọ̀ kọ bẹ́ẹ̀ òun kankan tó ń di tẹ́lẹ̀ ti ẹ gbọ́dọ̀ jáde ní alábò gbàdúrà tó di kan níta yẹn ọlọ́run ti ní kó jẹ ti kan wà àwọn ti a kólókóló padà tó bá gbọ́ kóbìnrin èyí tí ẹ̀yà tètè wò àwọn òbí ọlọ́jà máa ìṣú ká máa dúró délẹ̀ látàrí ìṣú ká gbárí ká gbìyànjú kó lọ́kùn tó ń ṣe wá fáwọn ọkùnrin àtọ́kùnrin. ọlọ́run ló ń bá wọn èrò ń pé ìlú tó ti ẹkọ́ mi ló ń ṣe ń dá ọ̀dọ́ ọkọ rẹ̀ ní ẹgbẹ́ tó ṣe é bí a ń kọ́kọ́ torí ẹ̀kọ́ lẹ̀ bóyá ọ̀dọ́ ni. èyí bọ̀dọ̀ èyí bobi mbọ̀ kọjá àwọn ìdí jẹ́ yìí tó ti pa nítorí náà bàbá ọkọ láì ti tẹ̀lé ọmọ ó lè sáńbẹ lọ́dọ̀ ọkọ rẹ̀ láti nígbà mẹ́rin kò lọ́wọ́.